بسم الله والحمد لله على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم ولعب الله سبحانه وتعالى عليكم كرابا ولعب أقوم بالنبي صلى الله عليه وآله وسلم àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá nàbí sallallahu alayhi wa sallam àtàwọn tí ó mọ̀ wá lẹ́yìn wa títí di ọjọ́ gbọdọ̀ àkẹyàmọ̀. gẹ́gẹ́ bí ètò wa tí a ti là kalẹ̀ eré tí a máa ń gbéyàwó báyìí tá a sì máa gbéyàwó láàárọ̀ yìí òun náà ni Riyadus Salihin kà fún wa nínú tíra Riyadu Salihin kò náà nìkan tí a máa fi bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. báàbù alákọ̀ọ́kọ́ nínú Riyadu Salihin náà la ṣe wa باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأقوال البارزة والخفية وهذه صلاية إتما أقولي هذه صلاية فواني إذا لك ولا كفو أعوما تسواجو pẹ̀lú kí wọ́n ń pè ní àníyà àníyà àwà àyìnà màhàlúhà kí wọ́n ń pè láníyà àti pé níbo ni àyè àníyàn máa ń wà níbo ni àníyàn ń gbé níbo làyè àníyàn. ìgbà tó ń pè ní àníyà òun náà ni nǹkan kan tí a máa ń sọ sínú ọkàn wa nígbà tí a bá fẹ́ ṣe ìjọsìn eléyìí báyìí rèé májẹ̀mú ló jẹ́ fún gbogbo ìjọsìn tí a bá fẹ́ ṣe ká dà níyàn ká ní àníyàn májẹ̀mú ni kí ìjọsìn wa yẹn tó lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala èèyàn gbọ́dọ̀ ní àníyàn pé irú ìjọsìn báyìí mo fẹ́ ṣe fún Ọlọ́run Allah subhanahu wa ta'ala èèyàn sì gbọ́dọ̀ láníyàn kọ́nà ọba lèèyàn fẹ́ ṣe fún ààyè ibi táníyàn máa ń wà òun náà ní inú ọkàn mahallu alqalb inú ọkàn ló máa ń gbé wàlá mahalla laha fi lisan fi jami'il a'mal a ò kí ń dà níyàn pẹ̀lú ẹnu níbi gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kírun tó wá ń dà níyàn pẹ̀lú ẹnu Allahumma inni nawaitu bá ṣe máa ń wí yẹn àbẹ́ni tí ó bá fẹ́ gbàwẹ̀ ó ń dà níyàn àbọ̀ fẹ́ ṣiṣẹ́ hajj ó ń dà níyàn bẹ́ẹ̀ àbọ̀ fẹ́ sàlùwàlá ó ń dà níyàn àbírò àwọn nǹkan míì náà tó tó jọba yìí nínú iṣẹ́ ló fẹ́ ṣe ìrọ̀ ní báyìí káànà mo fẹ́ jà oníbídà ni pẹ̀lú iṣẹ́ tó ń ṣe aládàádálẹ̀ ni. kọ́ ìlànà ìdí níláhìmá lè sàmìn ìrọ̀ ní báyìí nǹkan tí ò sí inú ẹ̀sìn ọlọ́run ọba ló ń sọ yẹn níbi tí àyùmọ̀ kan wá tó lágbára dé lára ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí a rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó yẹ pé ó fi àwọn iṣẹ́ kan lẹ̀ tí ò ṣe ìjọba wa bílẹ̀ ìgbé kí ló tó sáwọn nǹkan yìí ó lóun ò mà níyàn ni mo ti rí mùsùlùmí tó dàgbà dáadáa tó yà pé ó ti darúgbó pàápàá tí adẹ̀tẹ̀wádìí kí ló dé tí ò wẹ àlìjánábà ní gbogbo ìgbà tó wà tọkọ jọ ń súnmọ́ra ó lóun mà níyàn jànábà ni kìlómítà ìwà haidọ ó lóun mà níyàn ni nítorí pé kò máa níyàn nítorí ẹni òjì kó ṣe kíní yìí tó àníyàn ilé ń ṣe tí yàn lọ lé kéwú lọkọ kó ṣe tí yàn gba fọ́ọ̀mù lé kéwú sí pé yàn fẹ́ mọ àníyàn tó bá jẹ́ sí pé àwọn tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún àwọn ìyá wọn ìyá wọn bàbá wọn yìí tó bá yẹ kí wọ́n jẹ́ kó yé wọn wípé àníyàn náà ni tí wọ́n bá ti gbé sẹ́mi nígbà tó bá fẹ́ sin lọ́wọ́ bá nígbà tó bá fẹ́ ṣe nǹkan pé ah títí mo fẹ́ lọ sí ìsìn mo fẹ́ lọ wẹ ìwẹ̀ jànábà ni àníyàn nìyẹn tó bá ti lè wí sẹ́mi ò ní wí sẹ́nu ò ní wí lẹ́nu nítorí ti wà ní ọkàn rẹ tó fi gbómi tó fi wẹ̀ yẹn tẹ́ǹpẹ́ láníyàn náà nìyẹn mo fẹ́ lọ wẹ̀wẹ̀ mo fẹ́ nígbà tí hayd yẹn bá parí ìtọ́wà lẹ́mí yẹn náà ló ń ni. nítorí pé anábì sallallahu alaihi wasallam anábì sálùwàlá anábì kírun ànábì gbàwẹ̀ ọlọ hajj ó yọ sọdá ó sì sọdá kọ so àgbọ́rí nípa ànábì sallallahu alaihi wasallam gbólóhùn tí máa ń wíìrì tó bá fẹ́ sàwọn iṣẹ́ yìí wọn gbà wá bá ṣe máa ń gba gbogbo ẹ̀gbà wa ń tànábì ṣe látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam yẹn wọn gba eléyìí wá pé gbólóhùn tànábì máa ń wíìrì tó bá fẹ́ ṣe irúṣẹ́ báyìí so ànábì sọ pé allahumma inni nawaitu an atawadda ànábì ọlọ́run mo dà níyẹn pé mo fẹ́ sàlùwàlà gbogbo ilé ànábì òwì allahumma inni nawaitu an usalliya mo fẹ́ so ànábì ọ̀rẹ́ ìjẹ́ máa ṣàlàyé fọlọ́hún pé tóun fẹ́ ṣeré so ànábì sọ pé mo fẹ́ ṣe sọ́dákọ̀ ọlọ́run ọba allahumma inni nawaitu an atasaddaqa gbogbo ilé ànábì sallallahu alaihi wasallam sọ tuntun lọ́ọ́ fi jẹ́ pé àníyàn mahalluha alqalb naam ẹ̀rí lórí ilé báyìí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala sọ pé qul in tukhfu ma fi sudurikum èyí ànábì sọ fún yín pé ẹ ò bá fi ń tọ́wọ́ àánú gbáàyà yẹn pamọ́ bedu. àbíkẹ́ fi hàn gan pàápàá ẹ bá fi pamọ́ ni ẹ bá fi hàn ni ya'lamuhu Allah ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala mọ̀ sóńgbà tó náà bá di kẹlá Allah subhanahu wa ta'ala ti mọ̀ tó wà ní ọkàn wa àfipamọ́ o awi síta o ànídàtí dààmú ara wa mọ́ àní láti máa sọ fọlọ́wọ́n bá kọ́lọ́hún lè gbọ́ pé o ti wí jáde kọ́lọ́hún lè gbọ́ ọlọ́wọ́n bá di kẹlá sọ pé kó lè ra ní sọ fún mi pé in tukhfu ma fi sudurikum ẹ ò bá ẹ bá fi nǹkan tó wà nù tẹ ẹ bá fi nǹkan tó wà nù ọkàn yín pamọ́ ṣẹ́rùtù ni tẹ ẹ bá fi nǹkan tó wà nù ọkàn yín pamọ́ àwọn tùbí dùn abẹ fi hàn ya'lamuhu Allah jawabu ṣẹ́rùtù ni pé ọlọ́run bá mọ̀ so ìdáhùn ọ̀rọ̀ yẹn ni pé ọlọ́run Allah subhanahu wa ta'ala mọ̀ so èyí wà nínú suratu Ali Imran verse twenty nine nínú suratu àníyàn rẹ̀ fọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala níbi gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe kó dẹ̀ máa dàníyàn kó òun fi iṣẹ́ yẹn òun fi ń sin lọ́wọ́n bá láti wá ìyọ́nú ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni àti láti wá àlìjẹ́nà ni. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala sọ inú ayé alákọ̀ọ́kọ́ tí wọ́n mú wá ọlọ́wọ́n bá ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin ọlọ́wọ́n bá ní a ò pa tí kò bá ń ṣe pé kí wọ́n jọ́sìn fún ọlọ́run Allah subhanahu wa ta'ala nìkan àṣẹ tá a pa wọ́n àṣẹ ìbádà ni mukhlisina lahu ddin kí wọ́n dẹ̀ ṣe àfọmọ́ iṣẹ́ wọn yìí iṣẹ́ ìsìn wọn yìí kọ́sẹ́ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ay mukhlisina lahu al-amal ad-dinu mẹ́yà ni iṣẹ́ tá a láṣẹ ìjọsìn tá a láṣẹ a láṣẹ pé kí wọ́n ṣe fọlọ́run Allah subhanahu wa ta'ala wàdálìkà dínú kọ́yìmà ọlọ́run bá láwọn eléyìí ta ṣàlàyé yìí ká ní ìkìláàsì ká máa gbénu dúró ká máa yọ zaka ohun lẹ̀sìn tó dúró déédéé naam ó dúró déédéé gẹ̀ ní parí láti parí láàárọ̀ yìí òun náà ni pé ó tọ́ fún yàn nígbà téèyàn bá fẹ́ ṣiṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ìbáàdà kí èèyàn máa mú àníyàn wá kó máa gbé àníyàn sínú ẹ̀mí rẹ̀ téèyàn bá ti fẹ́ ṣiṣẹ́ yẹn so kó sì tó máa dàníyàn kó òun fẹ́ ṣe gbogbo téèyàn fọ́lọ́wọ́n ọba nìkan láì fi wá ojú rẹ̀ dá kankan sóye fún bí àpẹẹrẹ nsìn ká fún wa lápẹẹrẹ tí yẹn bá fẹ́ sàlùwàlá so kéèyàn máa ní láti lọ́kàn pé uridu an atawadda'a lillah èyí kàn ní lọ́kàn ni o pé mo fẹ́ sàlùwàlá yìí fọ́lọ́wọ́n ba ni kó mo wà náà kàn yẹ kí mo fẹ́ ṣe lillah fọ́lọ́wọ́n ba Allah subhanahu wa ta'ala bákan náà mo fẹ́ ṣe imtithalan li amrillah nítorí àti tẹ̀lé àti ọlọ́wọ́n ba tọ́lọ́ náà wà àníyàn mẹ́ta lèyàn máa ní nǹkan mẹ́ta ló máa wà náà níyàn tí yẹn bá fẹ́ tí yẹn bá fẹ́ ṣe lọ́wọ́ bá alákọ̀ọ́kọ́ níyàtúlẹ̀ ìbáàdà àníyàn pé yẹn fẹ́ ṣẹ̀sìn àníyàn pé yẹn fẹ́ jọ́sìn fọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó máa wà nínú ọkàn yẹn ẹlẹ́ẹ̀kejì wà níyàtú an takuna lillah pé mo fẹ́ ṣe nǹkan yìí fọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala an آه أنه قام بها àníyàn ẹlẹ́kẹta ni pé kéèyàn gbà pé yẹn ń ṣe nǹkan yẹn èèyàn gbé nǹkan yẹn dúró fọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala olẹ́lẹ́kẹta mo ní alákọ̀ọ́kọ́ àníyàjú alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn lánìyàn pé òun fẹ́ ṣe ìbáàdà fọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala níyàjú rẹ̀ ìbáàdà ẹlẹ́kejì ni pé òun fẹ́ ṣe kíní ikhlasan lillahi subhanahu wa ta'ala níyàjú wa takuna lillah ẹlẹ́kẹta wa níjà tí wọ́n ń takò náà imtisalan li amrillahi subhanahu wa ta'ala mo fẹ́ ṣe nǹkan yẹn nítorí kí mo fi tẹ̀ láti ọlọ́run ba mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn nígbà tí nǹkan yẹn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá pé ìgbà yẹn ni iṣẹ́ yẹn ó tó pé ẹlákọ̀ọ́kọ́ níjà tí ìbáda mo fẹ́ ṣe ọlọ́run ba ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ṣe an subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kẹta kọlọba kó kó ṣe àwọn eléyìí nírọ̀rùn fún wa gbogbo àwọn iṣẹ́ tá a bá ti fẹ́ ṣe káwọn kan mẹ́rẹ̀ẹ̀ta yìí kó máa dúró sínú gbáyà wa bẹ́ẹ̀ so ìgbà yẹn ní ládàá iṣẹ́ wa ó pè abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó dàkún kí ó gba àwọn èyí jọ́sìn wa ní ọwọ́ wa ọlọ́run àti ọkọ̀ sọ́lọ́mọ assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salaam. Báwo ni ẹ ṣe àtìmọ́ pé mo gbà rẹ̀? tún máa náà ni pé ah, àwọn ènìyàn báyìí ní ó ti wọ́n tó sọ̀rọ̀ pé àwọn alámọ̀dá tó fà táwọn afáàtì sàrẹ́ fún wa nípa pé àtẹ̀wò káwọn eléyìí aláàbí ni wọn aláàbí wọn àmọ́ báwo ni àwọn àgbà pé àfáàtì náà ti lọ sí ìtẹ̀síkan bọ̀ àwọn tó wọ́n ń tòkó ń gbọ́ sọ̀rọ̀ pé nínú òfin àwọn mẹ́rin wọn tẹ́tí ó sì jáhìn pé ah, àìmọ̀kántà wọn táyì tó ń àjọ ń lò láwùjọ ẹ̀ka bí ọ̀nà owó lè yọ lè gbà láti fi káwọn ní owó yìí sí ìkẹtẹ́ mi yìí ń sọ tó ẹ̀ka kọ́ wọ́n fi gbàjẹ́ ìyẹn lè yìí ní ìdí yẹn máa ń wù yẹn nínú. àwọn tó dá àwọn ọ̀rẹ́ tiwa tó sọ àgbà àwọn lè ìlú wọn fà wọn lè dára àdúgbò lásán ìbọ̀ wọn náà wọn ká ilẹ̀ wòye sílé yìí náà ìwòye sílé wọn ọ̀nà tá a lè gbà láti ṣàlàyé fún wọn òun náà ni pé ṣubha àti ìrújú tẹ́ni yìí tó ń tó ń jù sí wọn nínú ẹ̀mí láti da ẹ̀sìn rú mọ́ wọn lójú ká gbìyànjú ká kó ìrújú yẹn kú fún wọn ká ká gbìyànjú ká ṣàlàyé nǹkan yẹn fún wọn tí nǹkan yẹn ó fi clear sí wọn pé nǹkan tẹ́ni ń sọ nǹkan tẹ́ni yìí ń sọ yìí bó ṣe rí bó ṣe rí inú ẹ̀sìn rí so pẹ̀lú àwọn ẹ̀rí tí ó jẹ́ kẹ́ni yẹn kó gbọ́ yé pé nǹkan tẹ́ni yẹn ń sọ o nǹkan tí ò dọ́gba pẹ̀lú ẹ̀sìn ni tó tá bá ti ṣerú eléyìí fún wọn tá a gbìyànjú láti ti ìrújú yẹn dànù fún wọn láti wó ìrújú yẹn fún wọn pẹ̀lú àwọn ẹ̀rí tó clear tí ó jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tẹ́ni yẹn ń sọ ìrújú lásán ni so a ti gbé àyùmọ̀ká kúrò fún wọn nìyẹn tọ́wọ́ tó wá ń tẹ̀síwájú lẹ́yìn ilé ìbá jẹ́ kó nífẹ̀ẹ́ nínú wọn kì í sa láyùmọ̀ká mọ́ tó ti báyìí sì so kọ́nà bá kó sànà wa.